ètò yín ètò wa ojúmọ́ ire ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín ṣògo rẹ̀ nìkejì àpòsù orí tẹlifíṣàn Orísun JPP Jerusalem presentable presenter oyè yìí náà fi ṣọwọ́ sí mi nígbà tí màmá mi kan tó lọ sí Jerusalem òun náà nà bá mi mú èyí bọ̀ tí wọ́n ní kí n máa fi sọ̀nkú ẹ̀ o kẹ́ lè mọ̀ wípé wọ́n ti fún mi ní endorsement JPP wípé ṣògo rẹ̀ nìkejì mọ́ nìṣó àwà lẹ́yìn rẹ eré náà là ń fi ọmọ ayò ṣe àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹlifíṣàn Orísun fún ìfẹ́ àti ìkẹ́ eléyìí tí ẹni ti wà lágbára Olódùmarè Ọlọ́run kò ní pa iná ìfẹ́ náà a ó máa ríre a ó máa rí bára wa ṣe láṣẹ Olódùmarè ẹ má ti yí kúrò níbẹ̀ ètò yìí sì ń tẹ̀síwájú ìyìn Ọlọ́run òun náà ni ohun tí à ń jíròrò lé lórí láàárọ̀ yìí pẹ̀lú àlejò mi Evangelist Akin Ògúndòkun tí gbogbo ènìyàn ń pè ní wìrìwìrì ẹ ti ń gbọ́ ìjálá ẹ ti ń gbọ́ àpàlà ẹ o láti ẹnu wọn láti gbà tí a ti bẹ̀rẹ̀ láti fi yin ọlọ́run bẹ́ẹ̀ náà ni náà la fẹ́ máa ká ètò yìí nílẹ̀ ní sáà tí a wà nínú rẹ̀ yìí ṣùgbọ́n ká tó lọ a ní láti bá wọn sọ gbólóhùn kan tàbí méjì kí a lè gbọ́ àwọn nǹkan kan láti ẹnu wọn nítorí wípé ẹni tí kò bá sọ kọ̀ǹgọ́ sílù kò ní gbọ́ ohun tí awọ́ ń sọ o àlejò mi sì wà nínú ilé ẹ kú ìkàlẹ̀ bàbá mi wínníwínní kó tó di wípé a ó kú olórí ètò yìí because ọ̀pọ̀lọpọ̀ ló ń ẹ pé kinní kan lẹ́ẹ̀kan nígbà tí mo ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ẹ ní iṣẹ́ ni nǹkan tí ẹ̀ ń ṣe yìí ṣé iṣẹ́ àṣegbowó ni tàbí iṣẹ́ olúwa àṣe lọ́fẹ̀ẹ́. iṣẹ́ àṣejèrè ọkàn. Hmm. iṣẹ́ àṣejèrè ọkàn. mo rántí pé wọ́n pè wá síbi ètò ìta gbangba kan lọ́jọ́ kan tó jẹ́ ti àwọn ọmọlẹ́yìn Kristi ìgbà tí a bẹ̀rẹ̀ sí mínísítà nínú orin gbogbo àwọn tó jẹ́ àwọn ọmọ tí wọ́n máa ń pè ní area boys àwọn ọmọ àdúgbò gbogbo wọn ni wọ́n wá hmm. Yorùbá máa ń sọ kinní kan pé tá a bá torí iṣu jẹ epo a lè torí epo jẹ iṣu ìjèrè ọkàn ni ó ṣe jẹ́ iṣẹ́ hmm. Hmm. torí pé tíyẹn bá máa parọ́ fún èèyàn ló kù kò rọrùn. Mm. kò rọrùn jésù kristi gan fúnra ẹ̀ ikú tó kú lórí igi àgbélébù kò rọrùn ó ní baba tí ó bá ṣeé ṣe jẹ́ kí aago yìí kí ó kọjá lórí mi ṣùgbọ́n kò sẹ́ni tó máa bọ́lọ́run ṣòwò tó máa pàdánù mm. ẹ jẹ́ ká worú àwọn bàbá wa bàbá wa Enoch Adébóyè bí wọ́n ṣe mú iṣẹ́ ọlọ́run wọ́n mú bí iṣẹ́ òòjọ́ wọn ni mm. ṣùgbọ́n ẹ̀yìn ọ̀rẹ́ yìí ń kọ́ ọlọ́run bless wọn ọlọ́run bùkún wọn hmm. ẹ jẹ́ ká wo irú àwọn màmá tí a dárúkọ yìí náà Tọ́pẹ́ Àlàbí ó ní nǹkan tí wọ́n ti là kọjá orin yẹn nítumọ̀ ó lè má nítumọ̀ sáwà dáadáa ṣùgbọ́n nítumọ̀ sí wọn. wọ́n ti ẹ̀ ṣe orin kan nígbà kan tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kọrin yẹn ṣùgbọ́n wọn ò kí wọn kàn lè má mọ ìtàn tàbí ohun tí ó bí orin yẹn wọ́n kọ́ nínú àwo wọn kan tí wọ́n pè ní orúkọ tuntun nígbà tó débì kan Tọ́pẹ́ Àlàbí sọ pé ìgbà tí ogun dìde ìjà olóró hmm. ìwọ ìwọ ìwọ nìkan ló gbé mi ró ó wá bẹ̀rẹ̀ sí ní sọ ó ní ìgbà tí ilé kan róró títọ́ ẹnu gbẹ láwù tí nǹkan kan bá ṣẹlẹ̀ nígbà tó ní ẹkún ló bá kun wá ó ní ta ti àpò ńgbà tó débi kan wọ́n ní ta bá ní jíròrò ò lè béèrè ẹni mọ́ tí wọ́n bá nu jẹ́ ìwọ oúnjẹ kó yọ ọlọ́run pé ọlọ́run nìkan ló kù wọ́n wá parí ẹ̀ wọ́n ní arínúróde olùmọ̀ràn ọkàn ló yọ mí ò ṣe ìwọ ìwọ ìwọ tí mi gan bá wá ń wo àwọn nǹkan tàbí àwọn ìlàkọjá wọn lásìkò náà ẹni tí ọlọ́run bá gbèrú nìkan ló lè dúró hmm. nínú mi mo sì máa ń wò wípé ìjọ́kíjọ́ tí n bá tún lórí ọ̀fẹ́ láti bá wọn jókòó mo máa sọ fún wọn wípé màmá ẹ kú oríire nítorí pé ọlọ́run ló gbé yín eh, dúró. ṣùgbọ́n sà hmm. ẹni tó bá tó bá gbàdúrà fún ni hmm. a gbọ́dọ̀ gbàgbé ẹ̀ kò ní dáa tí mi ò bá rántí màmá wa bọ́là rẹ̀ lórí ètò yìí apàdé ni wọ́n pè mí wọ́n pe màmá apàdé níbẹ̀ ìgbà tí màmá gbọ́ orin wa bá ṣe yan ọlọ́run màmá ní wàá ó dídí òróró ah, màmá nìyẹn wọn wọn àti Jerusalem làwọn ti ní wọn gbàṣọ ikọ yín lọ́rùn màmá gbé kọ mi lọ́rùn wọn máa fi bò yín lójú báyìí ni fọ́tò ẹ wà fídíò ẹ wà ah, kò tẹ gbọ́dọ̀ má sí. Ah, hmm. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run hmm. gbogbo àwọn wọ̀nyí náà ni wọ́n ti ní ìlàkọjá hmm. orin ẹ̀mí là ń kọ lóòótọ́ ṣùgbọ́n ó ní ẹni tí ò bá dénú ẹ̀ kò lè mọ púpọ̀ nínú tá so Yínká Ayéfẹ́lẹ́ ó ní tiẹ̀ bitter experience sweet experience hmm. so bí ó ṣe bó ṣe rí nìyẹn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ẹni tọ́lọ́run ránṣẹ́ ó yàtọ̀ séèyàn tó fẹ́ jíṣẹ́ hmm. tí ojú ogun bá le tí wọ́n bá ran ẹ níṣẹ́ ni wàá padà sọ́dọ̀ ẹni tó ran ẹṣẹ́ pé à ah, nǹkan tí mo bá pàdé rèé o so àwa sọ pé ṣùgbọ́n ẹni tó bá ran ara rẹ̀ kò síbi tó fẹ́ padà lọ hmm. so Ọlọ́run tó rán wa ń ṣẹ́ ó ń tì wá lẹ́yìn ọlọ́run tó sọ pé wìrìwìrì mo gbé ẹ kalẹ̀ fún iṣẹ́ yìí rere nípa orin yìí ó dúró tiwa ó sì tì wá lẹ́yìn. ọlọ́run á sì máa tì yín lẹ́yìn sí i. tí wọ́n bá wá pè yín ní àwọn ìjọ ṣé ẹ máa ń ẹ̀yin náà máa sọ pé kẹ́ tó kẹ́ tó pè wá ẹ rí o two hundred thousand la máa gbà kó tó di pé a wá ibi tí mo ti ń sọ lẹ́ẹ̀kan pé ṣé iṣẹ́ lẹ fi ṣe àṣegbowó lẹ fi ṣe ni àbí. tó bá ti di pé atọ́kùn tó bá ti di pé tá a bá rí iye báyìí. àwa ó ti kúrò níṣẹ́ ọlọ́run hmm. ó ti kúrò níṣẹ́ ọlọ́run àwọn ọkàn tí ọlọ́run fẹ́ kó bá pàdé mẹ́ńkọ́ ó ti di iṣẹ́ ara ó ti di iṣẹ́ àṣejẹ. Hmm. Hmm. ó ti di iṣẹ́ àṣejẹ ó ti di iṣẹ́ ara ẹni tí wọ́n pè pé a fẹ́ kó wá bá wa a fẹ́ kájọ yin ọlọ́run because ń ṣe pé kí n wá yin ọlọ́run fún yín kájọ yin ọlọ́run ni and this is what uh, eh, Winrin-Winrin stands for nǹkan tá a dúró lé lórí nǹkan tá a gbàgbọ́ nínú ẹ̀ nìyẹn. Hmm, hmm, hmm, ah, àfi tí mo bá rí five hundred thousand àfi tí mo bá rí. kí n tó wá mo fẹ́ yẹ ẹ̀bùn ọlọ́run wò lára yín ṣé ẹ ti máa ń kọrin ilé pé ibi tá ń lọ yìí ìta lọkọ bẹ̀rẹ̀ tàbí bẹ́ẹ̀ bá dórí stage ó ní ìmísí máa kàn déédéé bá níyìn àbí nǹkan tẹ̀ ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi mímọ́ máa gbé yín gbàgbọ́ mí. ṣe rí ọlọ́run fúnra rẹ̀ tó dá ayé àti ọ̀run ọlọ́run elétò ni hmm, hmm. kò sí ẹ̀ṣẹ̀ nínú pé èèyàn ń lọ fún ministration kó ti wò ó pé òkè kí ni táìtù kí ni tíìmù nǹkan tí wọ́n pè mí fún hmm. kí yẹn ṣiṣẹ́ lórí rẹ̀ à gẹ́gẹ́ bí akọrin a ní àwọn tí a jọ ń ṣiṣẹ́ àwọn onílù wà àwọn oníkinní kan wà so ẹ̀yin náà wo àwọn orin tí a kọ́kọ́ kọ yẹn táwọn onílù mi bá wà ń bí wọ́n ti mọ nǹkan tí wọ́n máa lù láàrin kọ̀ọ̀kan ẹ̀ ń lẹ́ fẹ́ nu lù lẹ́ẹ̀kan dírín dídí dírín dídí dídí dídí àbí so rìásà wà láti ṣe ṣùgbọ́n ẹ wá lè débi tẹ́ ẹ̀ ń lọ kẹ́mi ọlọ́run sọ pé ókè mo tún gbé gba ibi nígbà tẹ́ bá parí lè máa wò pé ah báyìí kọ́ la dẹ̀ ti Eh, plan ẹ o so but we give all glory to God. oh ẹ bá wa sọ fún àwọn ènìyàn láti máa wo ètò Ojúmọ́ Ire láti ibi tẹ́ jókòó sí yẹn. Ojúmọ́ Ire ètò àràmàǹdà lórí Orísun tẹlifíṣàn tá a wà yìí ní kí gbogbo ènìyàn wo Ojúmọ́ Ire tó ń kọ́ni lọ́gbọ́n tó ń kọ́ni sílé Olúwa ni ètò àwọn ọ̀jọ̀gbọ́n tí ò ṣeé fi wé tòmíì láyéláyé Ojúmọ́ Ire lètò tó yẹ kí gbogbo èèyàn ó sì wò ojúmọ́ re òun gan sì ní ètò tó tún kétò míì lọ́gbọ́n nílẹ̀ yorùbá káàkiri gbogbo àgbáyé pẹ̀lú atọ́kùn ètò tó dáńtọ́ ṣògo ọmọ ọmọ rẹ́ni kejì náà ni jpp jpp jpp mm. <laughs> jerusalem presentable presenter tí gbogbo ènìyàn ti mọ̀ tẹ́lẹ̀ mm. akin ògúndòkun èmi wá fògún sílẹ̀ ń ò bọ̀gún mò ń bọ jésù ní tèmi mò ń bọba mímọ́ ọba alágbára ńlá ọba alágbára gíga jésù kristi ọmọ mèrí tó wáyé tó ti lọ tó sì tún ń padà bọ̀ lẹ́ẹ̀kejì lèmi ń bá wí hmm. nínú gbogbo wòlíì tàbí òjíṣẹ́ tó sì tiẹ̀ wáyé ta lẹni tó lọ tó tún padà bọ̀ lẹ́ẹ̀kan sí hmm. ta lẹni tó kú nínú wọn tó tún jí ọmọ aráyé ẹ sọ fún mi gan hmm. èmi mọ jésù ọmọ mèrí mo mọ ẹni tó lágbára jù ní lókè pẹ̀ olúwa tó dá ayé pẹ̀lú ọ̀run ọba gbogbo wa pátápátá ló rán jésù kristi wá sáyé ọmọ bíbí rẹ̀ tí í jẹ́ ọ̀kan ṣoṣo hmm. alágbára ńlá ọba tó dá gbogbo wa pátápátá ó ní ẹ wá ẹ jẹ́ ká dènìyàn láwòrán ara wa ta lè dùmàrè ń pè nígbà yẹn lèmi ń wí ọba tí pera rẹ̀ ní àwa alágbára ńlá ọba tó dá gbogbo wa pátápò èdùmàrè ọba fàṣẹ sọ̀rọ̀ Hmm. mímọ́ nínú ọlá bí mo bá ń kí elédùnmarè tó dáyé hmm. wìrìwìrì mo lè kì í nígbà gbalẹ̀ mi ń wí mo lè kì í láì mọye ọba tó ni mí ọba tó ni gbogbo ohun tí jákin nínú ayé akin hmm. èdùmarè mímọ́ ọba sọ̀rọ̀ máma yẹ èmi a máa wí pé ọba àwọn ọ̀jọ̀gbọ́n ọba tí ọgbọ́n júbà rẹ̀ fọ́gbọ́n ó ní ìtumọ̀ ọba tí ọgbọ́n júbà rẹ̀ fọ́gbọ́n ó mú ọgbọ́n ó fọgbọ́n ṣọgbọ́n olùdá òye ni alágbára ńlá ó mú ọgbọ́n ó fọgbọ́n kó gbogbo ọlọ́gbọ́n sínú ohun tí jágolo ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n fẹ́ fọgbọ́n bá Elédùmarè jọgbọ́n gbogbo ọgbọ́n pátá ló ṣubú lulẹ̀ tí ń gbọ̀n pìtìpìtì èmi ò ríru Elédùmarè yìí rí ọba táyé ń pọ́ fẹ́ bójú wọlé ẹ̀yìn ìkùnlé ńlọba aṣẹ̀dágbà yọ ní ńlá títóbi nínú agbára ni ọba tó jọba lórí àwọn òkè ńlá olúwa ọba tó pera rẹ̀ ní wáyà mímọ́. Hmm. Happy birthday to you. Mm fún gbogbo ọlọ́jọ́ ìbí happy birthday to you. ẹ tún gbọ́ yẹn o. we wish you many happy returns happy birthday to you. Hmm. máa gbọ́ bíbélì mi ló fi yé mi. Hmm. ó ní ká máa ka iye ọjọ́ wa ká lè máa fọkàn wa sípa ọgbọ́n. Hmm. ọlọ́jọ́ ìbí mo kí ọ wípé o kú oríire tòní a dúpẹ́ lọ́wọ́ Olúwa tó dá gbogbo wa happy birthday to you fún gbogbo ọlọ́jọ́ ìbí happy birthday to you we wish you many happy returns happy birthday to you. sọ wípé since I was born I was born since I was born I was born now I am getting old I have never seen the Lord baba have you seen no no no no no no no no I have never seen the Lord ṣe jẹ́ ó yá gbọ́ gbọ́ orin Mike Abdul. Ṣomọ́rẹ́ èèyàn mọ́mọ́rẹ́ gbẹ̀ǹs gbẹ̀ǹs gbẹ̀ǹs. Àwọn onílù yóò ti bí ẹ̀yà gbẹ̀gà bẹ̀rẹ̀ kó gbẹ̀gà dúró kó gbẹ̀gà bẹ̀rẹ̀ kó gbẹ̀gà. Ṣomọ́rẹ́ èèyàn mọ́mọ́rẹ́ mo ríre mo ríre mo ráàánú gbà kò ṣe mí lóore mo ríre gbà ó di pẹ̀kí ire gbogbo pàdé mi lọ́nà ó di pẹ̀kí. ọ̀gá wọ́n ti gbé wọ́n ti gbé orin tí wọ́n ti gbé lùmí. <laughs> Ah. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àlejò wa lówùúrọ̀ yìí evangelist akin ògúndòkun wínrínwínrín ẹ wo láàárọ̀ yìí ẹ má wulẹ̀ ẹ ẹ ní sẹ́yìn máa sọ pé ṣògo rẹ ní kéjì fún mi ní nọ́mbà wọn nítorí kí ẹ lè lórí ọ̀fẹ́ láti pè wọ́n ṣe wà lórí àwọn social media. bẹ́ẹ̀ni sá ok lórí instagram hmm. wọ́n lè bá wa pàdé at wínrínwínrín at wínrínwínrín ẹ bá mi spell ẹ fún un. in english w i n. ẹ bá ń pè fún wọn. r i n w i n r i n. wìnrin wìnrin wìnrin together. kì í ṣe wìrìwìrì o. w i n r i n w i n r i n tó bá sì jẹ́ facebook wìnrin wìnrin akin ògúndòkun. ok wìnrin wìnrin akin ògúndòkun lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ móhùnmáwòrán yìí ni a fi ń kí yín wípé ẹ ṣé tí a pè yín tí ẹ sì jẹ wá lórí ètò yìí lágbára olódùmarè kò ní bàjẹ́ fún yín o ohun yín á máa dùn á máa dán láṣẹ olódùmarè. ẹ wo ẹ jẹ́ kí wá máa fi eléyìí kí máa fi ṣe lọ kí máa lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun ní ìpínlẹ̀ ọmọlúàbí kí máa lọ sí òde ẹdún àbọ̀ kí máa lọ sí ilé jóge ẹ jẹ́ máa lọ sí ilé wa o ìyèsí àdúrà àti nkùnṣègùn rẹ kéjì pé ó yá ṣọ́ọ̀ṣì yá o tó bá ti ń pò lórí ètò jẹ́ ká tètè gbé bíbélì wa pẹ́pẹ́pẹ́ àwa náà ti ń dúró dè yín dádì ilé ìjọsìn ti yá kẹ́yìn náà rí dájú wípé ẹ lọ sí ilé ìjọsìn ẹ̀sìn ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ nínú ẹwà wà mímọ́ rẹ̀ ẹ má ṣe jẹ́ ká gbàgbé bí a ti máa ń fún wa ní àwọn ètò láti inú ìjọ EA Worldwide Ministries gẹ́gẹ́ bí ó ti lọ láti ọ̀dọ̀ Reverend Prophetess Eunice Adesalu láti orílẹ̀-èdè Amẹ́ríkà gbogbo àwọn ètò wọn ẹ pè wọ́n ẹ kàn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n máa ń fún wa lórúkọ jésù kò ní bàjẹ́ ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí àjọ pawọ́pọ̀ láàárọ̀ yìí tí àjọ mú ètò tòní wá sí ojú ìwòran yín ayàwòrán mi tó jẹ́ ọmọ ìjọ mi àkọ́kọ́ lórí ètò tòní nínú ìsìn tààrọ̀ yìí tó jẹ́ pé òun ni ó dúró sí ìdí kámẹ́rà gẹ́gẹ́ bí ayàwòrán òun náà ni Joshua Owóẹ̀yẹ ẹni tó jẹ́ aṣọ́nà wa lówùúrọ̀ yìí tó yẹ pé àwọn ni wọ́n ń darí gbogbo bí àwọn èèyàn fẹ́ jókòó sí bóyá ẹ jókòó síbẹ̀ yẹn ẹ má jókòó síbẹ̀ òun náà ni ẹni tó wà nídìí system yẹn tó ń bá mi yí sínú ara wọn náà ni evangelist <clears throat> Emmanuel Ariyibi àwọn ni wọ́n wà nídìí ẹ̀ ẹni tó wà nídìí microphone tí ẹ fi ń gbóhùn wa gẹ́gẹ́ bí agbóhùn sílẹ̀ tí gbogbo àwọn ènìyàn fi ń gbọ́ káàkiri àgbáyé nínú ìjọ wa ojúmọ́ ire tààrọ̀ yìí àwọn náà ni àjídé tí wọ́n ń pè ní sun Samuel pẹ̀lú Francis bákan náà òun ni nínú ilé ni a ní ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní eh, ògbọ́ngbọ́ ayélujára hmm, ayélujára olúwàfẹ́mi àwọn ni wọ́n jẹ́ olùdarí ti fẹ́ gbogbo wọn pátápátá ló ń bẹ nínú ilé ẹ kí wọ́n máa lọ sí ilé wa lọ́hùn-ún o kí n máa lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun lórúkọ àwọn tí àjọ pawọ́pọ̀ láàárọ̀ yìí tí àjọ mú ètò yìí wá sí ojú ìwòran yín ni a fi ń kí yín o ẹ kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three nine eight four four four eight one zero seven zero three nine eight triple four eight one ṣògbórẹ́ni kejì lórí gbogbo social media pátápátá èmi nìkan ni mò ń jẹ́ bẹ́ẹ̀ tí tó fi máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbèrè olódùmarè tá a máa mú àkọ́tún ètò yìí wá sí ojú ìwòran yín ilé òní lé yín o ọ̀nà òní nà yín orúkọ jésù kò dẹ̀ ní di sọ̀rọ̀ òdì sí nínú ilé yín tí fi máa dìgbà náà jpp ń kí yín wípé láyọ̀